أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين رب الأولين والآخرين إلهنا وخالقنا ورازقنا ومدبر أمورنا لا إله إلا أنت لا شريك لك لك الحمد ولك الشكر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وعظيم قلوبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزر وبارك على النبي الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عاذني الله منها وإياكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم عاداء فألف بين قلوبكم ألف بين قلوبكم فأصبحتم بنعمتي إخوانا وكنتم على الشفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تتقون يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا حملنا الحيمانة على السماوات والأرض وأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي لي الجميل من جميع الذنوب والخطايا توبوا إليه استغفروه فتائبوا من الذنوب كما لا ذنب له توبوا إلى الله إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وهو ولي الصالحين ولي المتقين ولا عدوان إلا على الظالمين صلاة الله وسلامه على حبيبنا مصطفى وعلى آله وصحبه أجمعين أقدم فون ولهم وبوا الله أدوك فون látara gbígbàdúrà wa tó ṣe fún wa gbàdúrà wa tó sẹ́wà kù ìjẹjọ là ń rawọ́ sí ọ̀tọ̀rá àkúmọ̀ ni ó ṣe rí ọjọ́ ìjẹjọ tó bá wa láyé ló yí a ǹjẹ́ ó láti jẹjọ dò ní ẹnìkankan wọ̀ mọ́ àwọn tá a jí ti lọ àwa bẹ̀ pé kọ́ má ṣe jímọ̀ àti jẹ́jọ́ lákìmá ó sì gbà á oríire ni ó gbogbo èèyàn kan lọ́gbàdúrà rẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu jẹjọ sóni ọ̀fàdúrà tàwọn kan ó fi rẹ́rìn gbà á ti parí ìwé sẹ́yìn kódà aṣọ òsìnkú tí yín wà nú aṣọ tí wọ́n ti ra bọ̀ ọba náà aṣọ òsìnkú tẹlomiin náà ti dé tòsí. diọma gba akubade ni wọn lọ mú bí ọba wà mélòó mélòó ẹni ọsọsọ táwọn sọsọ lẹ fún bàkàmù mi ní àrùsìn zayanu alizawujiya mélòó mélòó ìyàwó tí wọn sọsọ lẹ fún fọkọ ẹ péjọ mẹ́jọ wọ́kọ́dí kúmídà tí a rúwa ohun lailatul qadr. lágbẹ́lẹ̀ látòlù kọ́rìrì tó lọ ni wọ́n ti parí fáìlì wọn wọ́n ti kalẹ̀. ọwọ́ ọmọ ẹnu ọjọ́ tí wọ́n kú olókùn ti ń retí. wọ́kàmú mi sahihin mata min ghairi illatin wọ́kàmú mi saqimi aṣa hina min ad-dahri mélòó mélòó lẹni tí ó gbádùn tàbẹ́ni ọlọ́láàfíà tó sì kú láì ṣàìsàn mélòó mélòó lẹni àìsàn sì ń ṣe dídún sẹ̀mí lọ. وكم من فتى يمسي ويصبح صاحيا وقد نسجت أكفانه وهو لا يدري àfààní mélòó mélòó lẹ́yìn ọ̀dọ́ ni ilẹ̀ ń mọ́ ilẹ̀ ń sùn tí nǹkan ṣe lẹ́ni tí rán aṣọ kú ẹ̀ tán ó wọ́n láyé dè tí ọ̀mà àbíkọ́lọ́hún nípasẹ̀ rẹ̀ tí máa ṣe ẹni sì lè yẹ̀ ẹ lè sálẹ̀ tiẹ̀ lọ́ba ẹsẹ̀ ọmọ yìí kó tó mọ yín ni òfin jójú lè edekọ ò lè rí ọlọ́wọ́ adúpẹ́ fún ọ lórí orí rẹ lára wa o o tún wá yọ̀ǹda fún wa àtúbára wa nu lẹ́sìn ọlọ́wọ́ adúpẹ́ gbogbo èèyàn kọ́rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ o ẹlòmíín náà ń bẹ tó ti kọ̀yìn sẹ́sìn fún ọ látara rẹ kí ọlọ́run ọlọ́run kọ́ bá ẹ̀dá gbogbo àwọn alifásìn tí wọ́n ti dúró lórí irú ààyè yìí tá a bá dáadáa lọ wọn tó a níwèé dáadáa wọ́n polongo ọ̀rọ̀ ọlọ́nfàyé ntọ́lọ́nfàyé tí ọ̀fẹ́ òun lẹ̀mí wọn la ló gbólé lórí ọlọ́mọba ni kẹwọn àwọn tó tún sẹ́kù tá à rí lò bí nǹkan kan bá kù díẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn á lọ bá wọn ọbàjọmọrọ ẹsìn á pé hàn wọn rà láàfíà lò wọn rí màá lò gbogbo àwọn àlùfáà wa wọn gbà láàfíà ara wọn máa lékún ọmọ wọn o àtàrẹ náà láti ń ṣàǹfààní gbogbo àwa náà táwọn fi ṣe sí ìjọ hàn ọlọ́wọ́n abiọ́ sì wá nínú iṣẹ́ ẹ̀sìn gbogbo àti máa lò á wọn máa rí àlò lórí ìtọ́lọ́hún wọ́n ṣe anìrìnsẹ́ ẹ̀sẹ̀ o pé wọ́n fẹ́ múlá máa rí àtẹ́bájú lọ́ba lágbájá ọwọ́ ẹ̀wọ́ ẹ̀ lé níbi aburú ní sè sùnù ẹ̀yẹ tá sọ fún ẹ̀yẹ ti fún fọ́tò ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe mú góòlù nílẹ̀ àwọn kan wọ́n pàfẹ́ ti ru sẹ́bẹ̀ ọmọ ọmọ ogun èṣù làwọn irinṣẹ́ èṣù níà la fi dúpẹ́ fọlọ́run tó lọ wá fún lọ́n gbogbo ohun tí ń bá yàn téèyàn fi di irinṣẹ́ ṣàìtọ́ọ̀nù wọ́n jẹ́ ọkàn nìkan kan wà o abáǹfọ̀kàn bá wútúbà lọ títà sí sọ náà là ń sọ tómi ìbá tún wá wọ̀ ọ́ tọ́já lù ú àárín lè ń kó abàtún padà bẹ́ẹ̀ torí pé àsáfẹ́ wọ náà yìí náà ni ó ọlọ́mọdé àwọ̀ náà ó àwọn aláwọn ṣẹ́ tá a máa ṣe àtẹ̀tá jìnnà sí láàfin ní wọná nínú ẹni sídìk òdodo ẹni tí ò ní wọná oníjókùrọ́ o àga òkùrọ́ ò sínú àlìjẹ́nnà inú iná lọ́wọ́ o sẹ́mi àti awòra wa o káwọn tá a fi jẹun àwọn oníṣẹ́ àwò sí ọwọ́ ẹ̀wòrán ti pọ̀ tó níbẹ̀ àkíní òǹtà bá yín láti one five lọ parí ẹ̀ ẹ̀ka àmú bí five hundred wá òṣèlú akẹ́kọ̀ọ́. kódà mo lẹ́nìkan tí wọ́n tún ní ètò tí ọwà ń bí ọkọ̀ ń tútù ètò fẹ́ ṣe mi. ó tún wá sọ fún ti pé tó wá wò ó ti rí pé nǹkan mìíràn ti bàjẹ́ mbẹ́ o. ra sí i. ó ti ń sira ó lè gbélé wàlìjẹ́ náà irọ́ ọ̀rá àyè ń bẹ o ilé àyè àwọn sìdìkì àwọn olóòótọ́ tí wọ́n tán lóòótọ́ ó ní o láwọn mọ̀ pé kálukú náà mọ̀ bí títí sòótọ́ ẹlòmí lè pe àwọn ṣùgbọ́n títílẹ̀ bá kà wọn òun náà máa purọ́ ọ gbọ́dọ̀ tún purọ́ ilé ọ̀bá nǹkan ọmọ tó bá fẹ́ bá gẹ̀ lálìjẹ́ náà àtẹ́mí. ndị agbata odo ụtọ tápó tí o sí rọ́nú ọ̀ràn wá ni a tó máa rí pa gbóòórùn bóyá wà lìjẹ́nà ṣùgbọ́n tọ́ba ti jẹ́rọ́ ọ̀ṣága ó ń rọ́ òsínú àlìjẹ́nà ò iná lọ́wọ́ ò la'natullahi ala al-kafirin ọlọ́run ní ìgbè jìnnà síkẹ́ ọmọ níbo sì nìkẹ́ àlìjẹ́nà nàbà tí a gbé yàn sí kẹ́ gbólógùn tí wọ́n gbé jù sí inú nálòkùn wọ́n jà wọnà ọlọ́run àwọn àmọ́ sòótọ́ ó lé o bọ́lọ̀ bá sì kẹ́yàn tí wọ́n bá fi lè yàn má àpọ́nlé ni wọ́n máa kí ni pé tó wíwọ̀n bó ṣe rí ló wíwọ̀n kí kúrọ́ ẹ bá tu wò bẹ́ẹ̀ sì bá lóhùn. ọyàtọ̀ fún tó kúrọ́ bá ọ bá wí ẹsẹ̀ kóra ró ẹ má ti gbọ́n tó wí o ẹja wádìí ẹ̀ náà tó á ṣe lágbájá lọ sọ lọ wádìí o gbogbo ọ̀rọ̀ tó kúrọ́ bá sọ ni wọ́n máa fura sí fura sí kóra ó lè ọmọ rọ bẹ́ẹ̀ bá ṣe pé wọn ègbẹ́ sàárè méjì fún yàn njẹ́ èèyàn bá kú njẹ́ ọba kú sàárè méjì lọ́yẹ̀ wọ́n gbẹ́ fún wọ́n gbẹ́ tiẹ̀ lọ́tọ̀ wọ́n gbẹ́ tirọ́ lọ́tọ̀ lórí ẹ̀ méjì ló kú njẹ́ ó kù náà irọ́ kú ni wọ́n gbẹ́ méjì ni àmọ́dòdò ló níṣẹ́ o tàbá fẹ́ wà lìjẹ́ náà o ọlọ́ọ̀lẹ́yìn tẹ́ ẹlẹ́gbàgbọ́ takunlá ọlọ́ọ̀ni ẹ̀páyé mi ọlọ́hún. ẹbẹ̀rù rumi wà kúnú má a Ibi tí ẹ gbága yín sí ẹ wà láyé àwọn ni Ọba ń bá àyàn ṣe tó jókòó rọ̀ jìnnà sí ọ. wa Muhammad. Ó ní alaykum bis Ẹ máa sọ ọtọ máa sọ ọtọ ó ti tó. ọmọ wa máa ń ṣeré fún bí eré bí eré ní máa jọ ó yìí ti dọ̀ràn sí alọ́rùn gbogbo tí wọ́n kàtá ń ó ti gbogbo àdìsùn náà ni wọ́n máa ké fún wa òkùrọ̀ náà ó tún náwó ẹ̀ mú àwọn bákàdí ṣìdá òkùrọ̀ náà ó dìde tó sì ẹ ma kún kan jólóòótọ́ wàhálà àtàkùn kàzíbà mọ́jọ́kùrọ́ ah, àtàlóbìmọ̀ àwọn àwọn ló dìde ọ̀nà wa náwó wa ni wa ká máa gbà gbogbo tí bá ń bá ní sọ ọlọ́ọ̀ni ẹ̀ páyà ẹ máa darapọ̀ máwọn olóòótọ́ ànábì lódodo dọwọ́ yín wa inna sídìkà yahdi ila albirr. téèyàn bá lè máa sòótọ́ ibi tó dáa lòdòdó máa ń gbé èèyàn lọ. ó lè le ó lè pẹ́ yóò gbé èèyàn kan ibi tó dáa. wal bi'ru yahdi ila aljanna. bí dáadáa bá sì ti dọwọ́ èèyàn àlìjánà ló kù.

n'igba nígbà kankan lọ́yìn àfi tọ́mọ ẹdẹ mi ò padà dá padà sínú lẹ̀ bá mo wá sán màmá ọlọ́run ègbà tí ọ̀dá làfi ni wọ́n kọ́ ọkọ bá ń sòótọ́ sọ́dọ̀ ọlọ́run ní àlìjáná ẹni sìdíkà wọ́n kọ́ ní olóòótọ́ ọlọ́run jẹ́ wọ́n lè rí ẹ̀kọ́ lẹ̀ fún kíyèsí tá a máa ṣe tá a máa rìn. ọmọ ìjọ òótọ́ kò ní jẹ́rọ́ kíláàlù láyé ìgbó lápò ń bẹ́ẹ̀ gbó lápò ń bẹ́ẹ̀ tọ́lọ̀ bá lóun ó fún adé ó fún à gbọ́dọ̀ kéèyàn ọmọ parọ́ bọ́lọ̀ bá lóun ò ní fún kò ní fún gbogbo ọkàn bá rẹ̀ jẹ́ yọba rẹ̀ ní káyìn ká máa sòótọ́ o nínú àwọn ọ̀nà tá a lè rìn ní tá a fi lè rálì jẹun ọlọ́run wọ̀ nínú ẹ̀. ó ní ta ayé suma alukur'an kama ba kur'anu sẹ̀mí kẹ́gbẹ́ kur'anu lọ́wọ́ ma ba semi o béèrè kálukú kama kur'anu idada kama ke kama gbọ́ bá a ṣe ń gbọ́ ti fẹ́ se kankan kábà àwọn onímọ̀ léèrè pé sálùkùránù sọ́gbà yìí wọlé sófin ọlọ́run faramọ́ tí mo mo ṣe ń bá wọn pè nítorí wọn ò rí ọ ló fi ń rìn lódì lódì tí ọjọ mẹtọ lọhùn o sì ń ṣàfihàn tọlọhùn ní gbangba ọsẹmí pẹ̀lú alukùránù bó o lè ké bó o lè ọmọ sọ o ti sẹmí pẹ̀lú alukùránù nù tọjẹ pé dèdè àtànẹbí wí lára dájúdájú àwọn tí ṣe ń kírun wọn nánú tá a fún wa ní kọ̀kọ̀ ní gbangba ọlọ́run ló wò kanlẹ̀ ń retí àti bọ́lọ́run ṣe lálìjánná lantabun òwò tí èèyàn sọ̀tì ń bẹ̀ ni bí èèyàn bá ti wà lìjánná inú sẹ́tà ṣe káfíńrà lìjánná wọnú oníkàmá sẹ̀mí pẹ̀lú al an. aṣọ́jú ẹ̀dá anábíwá Muhammad oníkàrà wuli an. ẹ máa kálù Qur'an fa innahu ya'ti yawmal qiyamah shafi'an li ashabihi alukuraanu gángan ọlọ́run ó pè kó dé fẹ́ni tí ń ké ẹni tí ń kà á tó fi ẹsẹ̀ rẹ̀ légìgì sí alukura'an tó fi iwájú tí ń tẹ̀lé alukuraanu gan wà á sì pẹ̀rẹ̀ nígbà bá ń wọnsẹ̀ rẹ̀ tó bá dínwó láfi gbọ́dọ̀ ṣàpọ́nlé Quran náà pọ̀ kó lè sìpẹ́ wa bí wọ́n díẹ̀ lékè mọ́ pé tí kálukú ń ṣe fáwọn ọmọ náà tí wọ́n fi ń ké à ń béèrè dáadáa ni ó wà là ń náwó ní ọ lórí tí wọ́n fi lè kà á bí kuranu ò sí bí kuranu ò sí lára tiwa tí ó sì pẹ ọmọ rẹ tó ké kuranu ọlọ́run ó pè lálùbáríkà ọlá rẹ kọ́ lọ gbé adélé ọ lórí gbadele bá bẹ lórí tòró ń lọ rí ọ tó fi mọ alukoran náà kó orí pọ̀ ní ó tún bá ní pa àlè àlè ráyè ké mọ́ ẹ ọwọ́ bá ní wákẹ́jà náà sọ́nà ẹ̀bùrú ọba lè ká má kàdójú ọmọ wa kọ́ ni bẹ́ẹ̀ ni ọba fẹ́ràn ọlọ́run tẹ́pọ̀ ni kọ́ mọ́ máa ìtàwọn àfa sọ̀rọ̀ àwọn dangan ó lè dín èèyàn fọmọ́ lé kíw. èyí bá tá àfa sọ̀rọ̀ àwọn dà mo ti bá ń fi àti pamọ́ lé o èèyàn náà mọ̀ wò pé sọ̀rọ̀ mi náà bá kíw. èdè àmọ̀ kékeré náà ni. àbí bẹ́ẹ̀ ọ̀bá mọ tọ́lọ́ọ̀ tán èèyàn onílé fọmọ́ bẹ́ẹ̀ tọ́pọ̀lọpọ̀ àfa sọ̀rọ̀ ẹ̀ aláǹgbá dẹ́lòmíì mọ̀ wọ́n sá fún ọ aláǹgbá bá ti yọ ọ́ ọkùnrin ọ̀daràn eré ni máa ń pa àwọn kiri èèyàn bá kújà aláwo kámọ̀ láláwo èwo ni ìsàbá àsáwo ọ̀jẹ́ lomi ọ̀gán ọ̀pọ̀n alukùránù lé ọ̀kọ́ ọmọ fọ wo ìwọ wo ibi o ti mi mú mà àti rúùmà tó fi mú ó ní màtá ẹríhùn esini ẹ̀sìn ní ẹ̀sìn ní mà fọ́nrúurú àìsùndá àhùfù náà díìnà ẹ wo ibi tẹ́ ẹ bá ti fẹ́ mú ẹ̀sìn yẹn ni pé ibi tẹ́ ẹ ti mú màá yín tí ó fi jẹun tó ló o pé tó lè mú àwọn àlìjẹ́ nínú nínú ẹ̀ kápọ̀ ní ìforíkalẹ̀ fọlọ́hún tàbá ń wá lè jẹ́nà o ìforíbalẹ̀ wa fọlọ́hún ọ̀pọ̀ òní ma ní ti wákàtí márùn nìkan bọ́ọ̀bá wà ń sọ́ọ̀bù aago mẹ́wàá tí ọjà àwọn èèyàn tí ìgbọ́ jáde mọ́kànlá ń lu otún fẹ́ onítẹ̀ ọlẹ́ni ní sọ́ọ̀bù ẹ ètò òfin jókòó kalẹ̀ mẹ́rin òfin ṣe ìforíbalẹ̀ ń pọ̀ nù bó ti Eh, ọkú máa yé ibi tó ń rìn lọ tó bá sọ kókè àìmọye wákàtí tó lò tó kú òǹbí ẹnu iṣẹ́ ìjọba ọgbọ́n tó ń dáhùn fi dá ọgbọ́n àṣẹjú márùn náà ó fi forí kalẹ̀ fọlọ́hùn. kódà bọ́ ọba fi hàn pé tọ́lọ́run ló fi ṣe dájú mọ́ ọ́ mọ́ wọn àádọ́lá mọ́ náà bá ti mọ èèyàn mọ́ lásìkò máa lọ jọ́sìn fọlọ́hùn wọ́n fi lẹ̀ bí kálukú ṣẹ̀ṣẹ̀ sí ẹ̀ lọ́dọ̀ àwọn tí ń darí ẹ̀ náà ní ẹ bá fi sí. ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀kẹ́sìn kún àwọn náà ti wò wípé kò lé tó bá yẹn èèyàn lè wà lẹnu iṣẹ́ ìjọba káyìlẹ́ ọba kọ́mọ́kì kásìrì ọba kọ́mọ́kì kọ́lọ́jẹ gbogbo ẹ̀pọ̀ ní mọ́gírìbì wọ́n ti mọ̀ pé bó ti wá gbàgẹ̀nu ó pé tòwí à lọ. níjọ́ àti bẹ̀rẹ̀ èkì e ọ̀dọ̀ wa kí wọ́pọ̀ lè rọ̀ á lọ́rùn ọlọ́njọ́ lè rọ̀ á lọ́rùn aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad ó ní àksírù mina sujud ó lé mi àtẹ̀yìn ẹjẹ́ àpọ̀ ẹjẹ́ àpọ̀ níforí balẹ̀ fọlọ́mù níforí balẹ̀ wà fọlọ́mù kọ́ pọ̀ wọ́n ní kí ló dé èrè ànábì ó nítorí pé fa ìnáwó lẹ́sàmí mùsùlùmí ọ̀sẹ́ni kẹta pé mùsùlùmí yẹ́sùdùlélá ìtàhálà tájìdá tí ó finú fíndọ̀. forí balẹ̀ lẹ́ẹ̀kan kódà ọyẹ dáadáa kan ló dé tọ́wá rí pé rere ọ̀wá forí balẹ̀ lẹ́ẹ̀kan fọlọ́ bí òjò ẹ̀ka oṣù lọ ilà àròfà àwòbí àdàràjà fìlìjànà àfikọ́lọ́hún ó fi bọ́ ọkọ̀ ipò tó ga sínú àlìjánà pé ọ̀rọ̀ ti forí balẹ̀ fún mi wàhátọ̀ ànihubi àkàtìyà wọ́n tún wá pé ẹ bá wo fáìlì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ mi. ẹ wà lùbọ́ríkà ọlá àforíbalẹ̀ kan ẹ mẹ́sẹ̀ kó fún kí wá ń wá ẹnu mi sáà ti ní náà níbi ìforíbalẹ̀ o kódà kan àwọn sàábé ọwọ́ abánábì onílé ànábì ó gba kankan lọ́wọ́ ẹ ànábì ní kíní ó ní orídùn àná fún bí mo ṣe ń àìní bìkẹ́sìràtì sùjúd ìjọ ti bá ọbẹ̀ náà ṣùgbọ́n rèmi náà lọ lórí àdúrà ó fi kankan rèmi náà lọ kí n tó béèrè ó lè sábẹ́ ní oníjẹ́ foríbalẹ̀ rẹ máa pọ̀ jẹ́ foríbalẹ̀ rẹ pọ̀ àìní wípé òforíbalẹ̀ pọ̀. ọlọ́run. sàbẹ̀ oní rọ̀bíà bùnú káàb òun ló béèrè lọ́dọ̀ ànábì. a tún gbìyànjú tá a bá ń wá àlìjánná ọlọ́njà wọ̀ káká lónìí ọlọ́run ó tún máa ṣẹ́wàá kò lórí dáadáa. táwọn máa tẹ̀síwájú inú tí ó máa wà àlìjánnà ní àtàhálùlù mìíràn mọ́tọ́ọ̀lì gbogbo nǹkan ní nǹkan tí ń bẹ lọ́wọ́ wa àbáfẹ́ wà àlìjánnà gbogbo tá a dà pọ̀ tá a jà pọ̀ tá a fagbára tá a fi sọ di tíá bóyá ń tí ọ̀ká pa kó bíá àti jẹ́ máa bàbá wà àlìjánnà á dá padà ó alùpùpù wa máa ó wọ́n mú nínú ìtọ́pọ̀jù eh, nínú wa lágbẹ̀ gbogbo ojú àlàtọ̀ parẹ́ gbèbè tọ́ parẹ́ mẹ́tíẹ́ tilẹ̀ ló burú jù ilẹ̀ òun ló le jù láyé torí tọ́ ọ bá jẹ tọ́ ọ bá jẹ dédé àtàpàkò ni ó ń lẹ̀ tọ́ ọ jẹ́ mọ́tiẹ̀ mọ́rò pẹ̀lú ilé òní wọ́n dẹrù ẹ̀lẹ́ olórí wọ́n bọ̀ fi wọ́n. de ilẹ̀ keje délẹ̀ keje oníwó bí wọ́n fún ọjọ́ àlìkíyàmá náà pẹ́ lómi orun kan orun kan lọ sànù wa o bàbá wọ gbogbo ntí èsè tí a ṣe kí ni òní tí ọba ṣe mú lọ mọ́ ọ̀dọ́gbọ́n sí tọrọ lómi owó lè dojú kó fi mú nǹkan kan pàwọn èèyàn sì ń wá olè tó gbé ẹ nìkan lásìkò èmi bá mú ọkọ̀ lẹ́tà sí kùnú èsì wọn ojú táyà sí lọ́rùn wọn sùn ó sì ti túbà kọ́ ọ̀já lè má ó sì fẹ́ wà ní Jánnà báyà fàánù masáàsì ló tú wọ́n ti ń tú ọwọ́ adé bí wọ́n lù ọ́ masáàsì wọ́n kéde ń ta pé táwọn lágbájá ni wọ́n gbà sólè ni ó lè jẹ́ panu wọ́n ní tó ọba lè dá padà mọ́ ṣẹ̀rí àní ọlọ́ọ̀ta ọba àtàfáànù wa kó wa mọ̀sáàsì pé kíní tá a fẹ́ ṣe èmi náà fi léyìí òfin dá sí tọ́lọ́ ẹja fowó ìra fáànù mi padà fáànù tiẹ̀ gbé wọ́n sáwọn pé wọ́n ló gbé aago tí wọ́n tú tí wọ́n wá pé mo fowó ilẹ̀ káfíró ra aago mi padà sáwọn pé ọgbọ́n sì tún dá. kágun ti padà sí ó ti padà sáàyè ẹ ọwọ àtúbà kọmọdéjì ẹ mà Ọlọ́run ti gba o torí ọba gba àgbo wá bẹ́ẹ̀ mi àwọn àgbà kó wọn bá sojú àwọn ọmọ kéékèèké gbogbo èèyàn ni wọn mọ gbé wọn lọ jalè ọgbẹ àti bàbá alágbèjà àṣẹ ń jalè ọmọ rẹ̀ kan tó dáràn àwọn ọmọ fi ṣeré gbogbo nǹkan oní nǹkan tí ń bẹ lọ́wọ́ wa àdàpadà o aṣáájú ẹ̀dá anábì wa Muhammad onímọ̀ọ́ká nàláwù mazlamatun li akhihi min irdi gbogbo nǹkan oní nǹkan tí máa ń bẹ lọ́wọ́ ẹ̀ tó fọgbọ́n gbà á lọ́dọ̀ àwọn kan tó fọgbọ́n jẹmọ́lẹ̀ anábì ní fali yuhallila tètè lọ́ọ́ dá kó tó kú omi ní wuli yẹ́ o níjọ́ ti wí anábì ní lónìí tí wọ́n sọ yìí. ó ní ọlọ́dá padà ó èmi náà sọ fúnra mi pé lónìí àti ìwọ tó ń gbọ́ mi lọ́ọ́dá padà ó kọ́bùlà ánlá yakuna dìínà torí kó tó dijọ́ tí ò sówó tó fi sánmọ́ ọjọ́ kan bọ̀ tówó ò lè ṣe sánmọ́ kọ̀sẹ́ńtọ́ tàfáànù mọ́sáàsì fún mọ́ àwọn kóòtù jogún ẹ̀ tó ṣe gbogbo ní tó kó jọjọ ọba kú gbogbo àwọn ni wọ́n jogún ẹ̀ wọ́n ṣe ni ànábì náà dá padà ìkànnìláwọ amọ̀lù sọ́ọ̀lẹ̀ ba bá kan tó ti gbẹ́kẹ̀lé òǹlọ́lọ́wọ́ pé kí lọ bù ti wo fi san fún kò ní nǹkan gba bí wọ́n bá wá wá lọ bu ẹ̀sẹ̀ ń tọ̀hún wọ́n dàpọ̀ kò sí tó kéèyàn wọná o gbogbo sí olóore fún wa wa yọ́nú sí wa jimá tòní tá a fẹ́ kí kíkí rẹ̀ jọ́rọ̀ àrọ́rùn torí kò sí tọ́lọ́run ò lè ṣe àti láyọ̀ ó dìgbà bá tó sálámà ká tó mọ̀ pé aláyọ̀ jimá yìí kò sí tí ò lè ṣe kò sí ibi tí ò ti lè pààyàn lágbárin ọwọ́ àmọ́sáàsì ọlọ́run ò lè pa báwọn kò sí inú tọ́lọ́run àti rẹ́ni tó jẹ́ pé ó forí kalẹ̀ orí ìforí kalẹ̀ báyìí lọ́wọ́ tí ìbálìkì àmọ́ ọlọ́run tọ́lọ́run bá níbi tí kò ti lè pààyàn sọ yẹ kọ́ pa mẹ́ ó ń sin lọ́nlọ́ọ̀nì sọ yẹ kọ́ ti ẹ̀jọ́ parí rákàrùn orí ìforíkẹlẹ̀ náà ló ti mú ọdọ̀ kálukú ó fi máa sọ ǹtọ́ ọjọ́ máa ṣe tọ́ọ̀sì tó ń tán yànnàyànnà kiri agboolé bí bá ka ọmọ orí ìyàwó ìyàwó o kálukú ọ ma sọ ǹtí ọ máa ṣe bẹyọkọ ọba tó mi sí wánu bó ṣe fún ọfẹ kan sí bíkọ ọba méjì òtútó fẹ kẹta ọfẹ kẹta mọwò gbígbà ṣe rí aburú sínà ó burú ju gbàrí bákan lọ ibi ọba gbà náà nù ibẹ̀ náà ló sì fi gbà sí àbí bẹ́ẹ̀ kí alùpùpù ọba gbà omi ọba gbà nù bẹ́ẹ̀ ló fi sí gbogbo ohun tó sì ṣe ọlọjẹjọ ìwájú Ọlọ́run Ọlọ́run fún wa dáadáa sí o Ọlọ́run ṣàánú wa o yóò ti wá yọ́nú sí wa tí màá ní màá ṣe láti máa fún wa máa fa àánú rẹ bá wa gbé ọlá àti tóbi rẹ orílẹ̀-èdè yìí mọ́jọ́ dàrú ọlọ́run mọ́jọ́ bàjẹ́ gbogbo àwọn tí wọ́n darí wá ń bẹ̀ bá ní máa darí wọn sí dáadáa ọlọ́run bá ní darí wọn sí dáadáa ọlá àti tóbi rẹ ọlọ́run ìpínlẹ̀ wa mọ́jọ́ dàrú gbogbo àwọn tó gbàkóso rẹ̀ fún ìwọ ló ń darí gbogbo nǹkan ọlọ́run lálágbára gbogbo nǹkan bó ṣe fi ó rí là ń rí bó ṣe fi ó rí là ṣe ń rí tọ́ba tún fi ọ́ dáa jù báyìí ọlágbára rẹ̀ lọ́dọ̀ àwa ń bẹ ni kọ́ba ni túnṣe ọlọ́run bá ní tó dáadáa ọlá àti tóbi rẹ̀ ìjọba ìbílẹ̀ wa náà mọ́jọ́ dàrú àwọn ọmọ àyà tí wọ́n ń darí ẹ̀ bá ní máa darí wọn sí dáadáa inú ìlú wa ìlú tẹ́lẹ̀mù yìí ọlọ́run máa jẹ́ ìlú náà bàjẹ́ òjò rẹ òjò rẹ òjò máa rọ̀ fún wa nínú gbogbo àwọn tó ti sọ de èèyàn yọ lórí ní ti dáadáa wọn padà sẹ́yìn ṣe dáadáa ọlọ́run ọ̀dà abákan náà wa bí ọba náà fẹ́ better life yọ ìpè kí mọ́mú kéde ẹni gbogbo èèyàn gbọ́ àwárí èèyàn ti ná ètò ti lọ bí two hundred thousand tó lè náà kọ́lọ́hún ọ̀dà wa yàtọ̀ hmm, tó ti sọ de èèyàn nínú ìlú wa ìtọ̀ yọ lórí àtọ́wà ń tòsí àtọ́wà ń jìnnàjìnnà mọ́dà wọn padà mọ́ ọlọ́run fún wa náà ti ń ọlọ́run má wọn padà sẹ́yìn o máa fàánù rẹ bá wọn gbé ọlá tóbi ẹnì kọ̀ọ̀kan wa náà tawara wá ń rawọ́ sọ́lọ́hún tá a béèrè ìkẹ́ rẹ̀ wọlá náà la ní alẹ́ lomi mọ́sálá ìránṣẹ́ ìkẹ́ wa ọlọ́run ọlọ́run ránṣẹ́ ìkẹ́ rẹ̀ sí wa ń bẹ lọ́wọ́ wa tí à ń lò ó fún tìrẹ ọlọ́run wá wọlá pé bá a ṣe mọ wa ṣe mọ àwa náà wa ọlọ́run fi lékun dáadáa ẹnì ọlá àti tóbi ọlọ́run gbogbo ẹ̀ ń bàbá wa nínú ilé ìsìn mẹ́jẹ̀ máa padà sí aburú o gbogbo orin tó lọ́n ṣe fẹ́ nìkọ̀ọ̀kan yín ọlọ́run níjọ́ bàjẹ́ o àlékún dáadáa yóò bá ní ṣe fún yín gbogbo sàmọ́rí àdínì pátá tá a jọ ń sìjọsìn bíbà yìí apadà sí aburú mọ́jọ ọtọ́ sí wa o ọwọ́ abẹ́rẹ́ lórí bàbá wa olówó tilẹ̀ tẹlẹ́mù ọlọ́run bá ní máa kíyèsí wọn máa darí ó bẹ̀rẹ̀ lórí bàbá wa ìmáàmù àgbà ọ̀kadì gbogbo àwọn tó ń lò fún ẹ̀sìn nínú ìlú yìí mọ̀jẹ̀ wọn máa padà sí aburú ọlọ́run máa lò wọ́n sí dáadáa ẹnì kọ̀ọ̀kan wa náà sì wá ní irinṣẹ́ ẹ̀sìn ọlá àti tóbi ọlọ́run jimá tó ní mọ̀tì láti mọ̀ fún wa ẹ̀yin yá wa ọlọ́run ní jẹ́ máa padà sí aburú gbogbo ohun tó ṣe fún lórí mọ̀jẹ̀ ọba jẹ́ o subhana rabbika rabbil izzati amma salamu ala al-mursalin.